sùn lápá ni ṣá kékeré kókókó lára mi ṣe lára ẹ ẹ bá mi fà á. ọ̀lẹ àlàpà máa ṣiṣẹ́ àfẹjọ́ wẹ́wẹ́ ọ̀lẹ dá aṣọ ìyàbọ̀ra sùn ọ̀lẹ sùn sùn sùn kò tá ẹ wá wo ojú lóde o ọ̀lẹ̀. ọ̀lẹ̀ àlàpà mà ṣiṣẹ́. mi mo bẹ mọ kọrin ẹ. ọ̀lẹ̀ ọ̀lẹ̀ daṣọ ìyàbọ̀ rà sùn. ọ̀lẹ̀ sùn sùn sùn ṣe ló ń rọpá tó yan ẹ wá wo ojú ọ̀lẹ lóde o kí ni gbogbo eléyìí ń sìn láàárọ̀ kùtùkùtù ni kí ni. gbogbo eléyìí sìn. ẹ ń lọ bèrè lọ́wọ́ gọ́gù. Ah, ah ẹgbọ́n mi ẹ stop ẹ bá mi fọpá ẹ. ṣé o mọ pé nǹkan tí mo sọ fún ẹ ó ti ó ti ó ti ń bọ́ síbòmí lára ẹ̀ ń sì díẹ̀díẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ti wá ń bá ẹ déta díẹ̀ díẹ̀ díẹ̀ bí mo ṣe fẹ́ wọlé nìkan bí aago mẹ́jọ alẹ́ àná ìyá kudi ló pè mí kémi wá o kí n lọ bá búrò mi sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ kó má fi àwọn wọ ẹnu ǹjẹ́ kí ló fa. ẹ dúró ẹ rìvásì ìyá talẹ ló bá ìyá akúdí tó advice yẹ tó ní pé bó ṣe ń jòkó sílẹ̀ yóò da gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin tó dẹ̀ jí àgbà fún aládùúgbò yìí wípé àwọn advice ẹ pé bó tiẹ̀ ṣe ṣe ọwọ́ kan kó lọ kọ́ kó lọ fi kún olóhùn dúró dejọ́ ti ṣe ìwé ìwé ìwé ìwé ìwé kí ni. ẹ ń dá ọ̀rọ̀ yẹn pọ̀ mú ṣe jí ní mi tí ìbú ìyá kúdí olómi ọ̀kan. so o ti ẹ̀ mọ̀ tẹ́lẹ̀. Ah, kí ló ló ṣẹlẹ̀. kí n máa rìn wind and play because mi ò gbọ́ ìyá kúdí nìkan mọ́. in fact gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ lèmi kan tún ní láàárọ̀ yìí wọn náà wo bó ṣe náà pọ̀pọ̀n check your time wo time wọn gbogbo wago tó wà lọ́wọ́ ẹ̀ tí gbogbo ayé ti sáré lọ bí iṣẹ́ gbogbo tó ń yán pọ̀npọ̀n tó ń ná pọ̀pọ̀ o sùn lápá o sì máa sùn lé orí tó bá yá wọn láwọn advice yẹ pé àwọn náà lọmọ bíi tiẹ̀ pé bó ṣe ń dúró sínú lẹ́yìn kò tẹ́ àwọn lọ́rùn pípé kò jọ. tí ẹ bá gbé ẹnu yẹn sàn tí ẹ bá gbé ẹnu yẹn sàn tí bá gbádùn àwọn ọba mọ́sùn tó wà lára mi tí mi ò tí ì jẹun arọ tí ba wo ọmọ yín ẹ má rò pé ẹ má rò pé jòlá ṣubú lẹ́yìn ni kí ló ṣe yín náà láàárọ̀ kùtùkùtù àà ah, ah, kí ló ṣe yín kí ló dé kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé kí lẹ ń gbé tẹ̀ ń gbé kí ló ṣẹlẹ̀ à ah, ẹgbẹ́ bọ́ ò mọ́jú ni kí ló dé náà à kí ló dé ẹ̀yin ò ní kan retẹ fi ẹ ní kan gidi lẹ fi pàdé èèyàn sẹ lè fi ṣẹyàn lọ́wọ́ náà. ló fi mú yọ oníyàbú torí kí advice ẹ torí kí advice àwọn ọmọ ẹ kò sí nǹkan tó fi mú ya yẹn ìyá ń bá mi sọ lálẹ́ àná wọ́n dẹ̀ ń sunkún ṣé wọ́n ṣé wọ́n fi ọ̀rọ̀ ẹnu ìṣe náà. ìgbà táwa ń sunkún ẹ̀yin lè fún wọn bọ́kẹ̀tì ni ẹ lè bá wọn pọnmi sàbí kẹra kẹjá tíṣù fún wọn kí ni problem yìí òun lẹ ṣe jẹ́ ẹ̀sùn ọlọ́run tó yẹ bá yẹ kí padà lọ sùn ni kí ló ń ṣe yín náà wọn ò family ni mo jẹ́ family ni kí ni mo gbélé yín náà ẹ wò dẹ́ẹ̀dẹ́ ká ṣọ́ra ó ṣàárọ̀ kí la fẹ́ jẹ láàrin mi láìkẹ́ o nǹkan tá a máa jẹ ní kẹjẹ ká. ṣé orí kí la fẹ́ jẹ nǹkan ibẹ̀ máa ti mo pẹ̀lú ẹ̀ ṣó wá rí iṣẹ́ tí wọn náà fowó ara ẹ ṣe tó jẹ́ṣẹ́ tó ń ṣe nínú ilé tó ń jókòó sọ pé kò jí láàárọ̀ báyìí lọ́dọ̀ ara ẹ kó máa wo fíìmù gbogbo fíìmù japando gbogbo ilé tó ń ṣe gbogbo channels ló mọ̀ tó pé ibi tó ti ibi tó pa nídìí fíìmù tó ń wò lójoojúmọ́ tó ń fọjọ́ ayé ẹ̀ wò yẹn òun ni kó lọ fi oúnjẹ láàárọ̀. àwọn Korean film yẹn máa ń make sense. àwọn Korean film máa ń make sense. ah ẹ̀gbọ́n mi ẹ wo ṣọkantà nígbà tí ẹ mọ̀ gbà tí ẹ ẹ mọ̀ fíìmù tí mo wò sùn jẹta nígbà tí ṣọkantà àti gẹ̀ yẹn tí wọ́n fi tí wọ́n fi ń ṣe eré ìfẹ́ tí wọ́n fi kọjá lára wọn bí gẹ̀ yẹn ṣe mísì àbọ̀yẹ kọjá lára prime minister òye mi. o lọ́rọ̀ ọgbọ o lọ́rọ̀ ọgbọ lọ ṣe advice ẹ pé kó lọ wáṣẹ ọwọ́ kankan kó yé jókòó ti àkópa níjọ sínú ilé owó aṣẹ́wó kó lọ wá nǹkan kọ́kọ́ láàrin oṣù mẹ́fà ọdún kan o ti o ti mọ̀ kí ọ̀rọ̀ àdẹ náà bá ẹ ah. sọ n tó dùn mí bẹ́ẹ̀ ojú wúmọ̀ yẹn tó bú lọ wúmọ̀ yẹn dẹ̀ fẹ́ máa sunkún lálẹ́ àná tó ń bá mi sọ̀rọ̀. olóòní ah. gbọ́ àbí láti gbọ́jọ́ àyẹ̀wò kòríyàn fi kòríyàn fi kòríyàn kòríyàn gbogbo fíìmù tó jáde ní tẹlifíṣàn ló mọ̀ ń bẹ ẹ lọ alẹ́ mo ń bá ẹ sọ wo wàá sún mi kó giri máa lé ẹkú òun lẹ́gbẹ̀ẹ́ yìí ni wàá sún níjọ́ kan báyìí ni wàá tán bá lé ewúrẹ́ tó bá kan ògiri lọ́jọ́ kó máa padà kọjú sólówó ẹ̀ ni wàá sún mi kọ ojú ìjọkọ̀ máa lé ẹ kúrò nílé pátápátá ó dẹ̀ tí o ti ń ba bọ̀ ń bẹ̀. Ah, bó la balaba ṣe máa advice èèyàn wípé ah, àwọn onírú ẹ lọmọ tó ọmọ mi o. ẹ ẹ jọ yakuri òní nírú mi lọmọ ẹ ẹ jọ jọ jọ jọ ẹ wọ mi láìkẹ o ẹ má fi mi wé àwọn àwọn ìyá olómi o ẹ má fi mi wé ọmọ ìyá olómi ilé wa o mi ò láìkẹ o ẹ̀gbọ́n mi tẹ bá tó bá yẹ pé ẹ máa kọ́ máa sọ o ẹ mọ̀ kọ́ dáa máa sọ pẹ̀lú àwọn yín tó gùn yẹn o ẹ mọ̀ kọ́ dáa máa sọ o mo sọ fún yín o ẹ mọ̀ kọ́ dáa máa sọ o ẹ mọ̀ kọ́ mo kàndà látà ẹ mọ̀ kọ́ mo wò yẹn ẹ mọ̀ kọ́ yóò sọ̀rọ̀ o ẹ mọ̀ kọ́ yóò sọ̀rọ̀ ẹ mọ̀ kọ́ yóò sọ̀rọ̀ o tí wọ́n tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ fún yín sí orí mo máa yí three sixty ní ẹ mọ̀ kọ́ mi ò sọ̀rọ̀ látà ẹ mọ̀ kọ́ dáa máa sọ o ẹ mọ̀ kọ́ dáa máa sọ o mo fún ilé ẹ̀kan yẹn ẹ má tún sọ mi o mo fún ilé ẹ̀kan yẹn o pé ẹ ń sọ látà o mo fún yín o ẹ bá tún lọ jù mí lẹ́bẹ̀ẹ́ ṣe wọ́n lọ́n tí màá kó rọ́ṣìn bòyí kẹ́sọ́ ẹ kún wọn mi ọkọ ló bí mi. rọ́ṣì tó lọ fẹ́ kó bomi yẹn mo fẹ́ tó o bá kó bomi lónìí abakọ Baba, ẹ kọlọ ẹ yes ó kọlọ ẹ o ṣe àbúrò ṣe àbúrò. Baba fọgá. Ah, ó ṣe tó tó fẹ́ tẹ. bàbá fọgá lẹ́sọ̀ síbẹ̀ ó ṣe tó fẹ́ tẹ yes Baba, mi ni Baba ẹ ni bet ìkọ́ tó kọ́ wa kọ́ ni ìwà tí wọ́n ń wù lẹ́yìn. bàbá fọgá lẹ́sọ̀ síbẹ̀. bẹ́ẹ̀ èmi náà á jẹ́ pé àwọn kọlọ bí ẹ pẹ̀lú bó ṣe ń ṣe yìí. bàbá fọgá lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sọ̀ sí. ẹ má bẹ̀ mi o bàbá fọgá lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sọ̀ ẹ sọ pé bàbá fọgá kọ́ ló bí mi ọ̀nà ẹ̀gbọ́n mi tí bá ṣe alájọbí tí mo rò máa kó ọ sí ibò máa fún lápá kọ̀ọ̀tù máa dábò yẹn. nínú ìtàn tí bàbá sọ fún mi iṣẹ́ tí bàbá ṣe kó tó di kó ń dàgbà tó dàgbà yẹn ah. bí wò tiẹ̀ tí dayé gbà yẹn mo sì báṣẹ́ tó tó mẹ́rin márùn-ún lọ́wọ́ bàbá wọ́n ṣe fọga wọ́n ṣe ọlọ kò sí nǹkan tó wọ́n ṣe tán kó tó di pé wọ́n di bó ṣe dà yẹn how much money wọ́n tó sì jẹ́ ìwé ó dé advice ẹ̀ wípé fine o kàwé o ní result o ní good certificate bet kò tí ì ṣiṣẹ́ rẹ̀ nìyẹn yéé jókòó sílé mọ́ ọwọ́ tó ní tó bá lẹ̀ lọ́dẹ̀ ń so ọgbẹ́ tó bá dilẹ̀ lè sún bẹ́ẹ̀ ṣẹ́ lọ wáṣẹ́ kan kọ́ kó wáṣẹ́ kan ṣe. ẹ̀mí èṣù tí ì láàárọ̀ máa ń nà yín dànù máa ń nà yín máa ní kọ́ gbé yín máa ń nà yín ẹ̀ ní rìn street mọ́ máa ń nà yín ẹ̀ ní jẹun mọ́ ẹ̀rọ oúnjẹ báyẹn máa sá ni máa ń nà yín wọ ẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ kí ló ṣe yín àmọ́ lẹ́ ń bá yín sọ́ọ́ dẹ̀dẹ̀ mọ́ ń bá yín sọ́ọ́ mọ́ ń bá yín sọ́ọ́ dẹ̀dẹ̀ alẹ́ dẹ̀ ń ṣe báyìí kí ni problem yìí gan-an. Ah, ó ah. dà bó ti bá àwọn ọmọ mú gbé ìrìn àbí. ẹ gbàtìgbà wọn kọ ẹ kí ló wá ṣẹlẹ̀ kí ló kí ló bí kí ló kí ló bá ẹ dé nsìn kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. kí ni. ẹ̀gbọ́n sọ ààrẹ mo sọ fún ẹ kí ló ṣẹlẹ̀ nsìn. wọn mi ò kó yẹn jẹ o ó ṣọwọ́ ààrẹ mi ò kó yẹn jẹ o ọ̀gbẹ́ni mi ọ̀gbẹ́ni máa mọ ọkọ ni wọn á sọ fún mi o máa ọkọ máa fi lọ mi o gbóòórùn ẹ o orílẹ̀ irun trọ́bù mi ò rí ẹ o màá ọ̀dẹ̀rẹ̀ fẹ́ lè máa fi ṣẹ̀kú ṣẹ̀ṣẹ̀ mi lọ́la kùtùkùtù wá ọ̀gbẹ́ni ẹlọ́mú sódà ọ̀ tẹ́bà mọ̀ ọ̀kan tẹ́ fẹ́ sọ ẹlọ́gbẹ́ ẹlọ́mú sódà mi ò láìkẹ́ ẹ̀wọ̀n bá mi rí ẹ̀wọ̀n máa lórí àwọn òun yẹn fún mi nínú Ah. yẹn hmm. ẹ̀rẹ̀ jí láwọn kùtùkùtù ẹ̀rẹ̀ sọ so mi pé yóò lómi kan tí yóò So, sọ ṣẹ́yìn wà lẹ́nẹ̀dì ni ṣẹ́yìn olómi wà lẹ́nẹ̀dì ṣẹ́yìn lọ school. no ṣẹ́yìn lọ skul ni. lòun ojú bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ṣẹ́yìn lọ skul ni yóò lómi yóò lómi. ọmọ bá ní bàbá ń wo la ọmọ tó ní bàbá àwọn olówó lọ́wọ́ ẹnu ẹ̀ ló kó sí yẹn ẹnu ẹ̀ ló wà yẹn ẹnu ẹ̀ ló wà yẹn ó ní kú sínú ilé ibiṣẹ́ òmọ̀ bó pẹ́ bóyá wàá lọ náà ni bó lọ bí tó kí ni ibi ibi ẹwọn ṣàwọn kan bẹ́ẹ̀. wàá lọ náà ni wàá kúrò nílé mi tó bá yá náà ni. sọ̀gbẹ́ni wà mọ̀ ń wẹ̀ ọ̀hún kó mọ̀ ń wẹ̀ àtàwọn tó wà kí lọ́ọ́ porúkọ ẹ̀ máa jẹ́ tiẹ̀ máa jẹ́jẹ́ mo sá fún ẹ mi ò kẹ́ ẹ mi ò kẹ́ ẹ mo sá fún ẹ mi ò kẹ́ ẹ mo ti ń wo mi ò kẹ́ ẹ àkílọ̀ ń ṣe ẹ̀ So lọ skul ni ìwọ òsínbẹ̀ ẹ̀gbọ́n kan táwọn àgbàlagbà sọ ni wọ́n láyé tẹ́sí tẹ́sí ò jẹ́rò díẹ̀ máa jẹ́ irú bàbá tèmi ni mo jẹ́ ò jẹ́ ń jayé tí bàbá mi ò tí bàbá mi bá wù kí wọ́n ṣiṣẹ́ twenty èmi wá jayé ni mo mo wáyé wá ah, tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kó fẹ́ mi lówó ṣáńdì ló bá mi mú ìwà fún mi lówó kó yẹ kí n máa bá tó láìláì báyà ẹ má ẹ fà tù pa yíyan lómi sọ fún pé kí n lọ ṣiṣẹ́ o àdúrú mi máa lọ máa ṣiṣẹ́ ọjọ́ orí mi máa fi máa lọ ó mọ ọjọ́ orí mi máa lọ máa ṣiṣẹ́ máa lọ máa kọ́ kí ni ni mo fẹ́ lọ kọ́ ni àbíṣẹ́ pààrọ̀ pààrọ̀ kí ló ṣe ẹ̀

ọlọ́run mọ̀ ní jẹ́ yọ̀ ọ̀dẹ yín ṣé wá gbogbo ọmọ tó lọ jogún fún gbogbo wa pátápátá wọ́n ń yàn wọ́n ń yanjú àwọn tó kàwé tí ò tí ì ríṣẹ́ ọlọ́run bá pèsè iṣẹ́ tó dáa fún wọn àwọn tí ó sì ti ríṣẹ́ kò ní bọ́mọ lọ́wọ́ béèyàn ṣe é fọwọ́ kan kéèjì láti tún sún síwájú lẹ́nu iṣẹ́ ọlọ́run túbọ̀ fi ọgbọ́n èyí jinlẹ̀ lọ́kàn àwọn ọmọ wa ẹ wá ní bírú ọmọ tó jọmọ yìí o tá sọ̀rọ̀ tẹ́nu ò ká yìí ní bírú ẹ o ẹni tó bá yá náà máa padà fún yín lọ́mọ ẹni ọláyínká babs èmi sì ń jẹ́ o àtàwà túbọ̀ abẹ́rẹ́ orin ah ń tà ń gbéyàwó lórí ètò tòní iṣẹ́ ọwọ́ ní kíkọ́ sólóyè ọmọ ọdún kan tó yẹ kéèyàn ó kọ́ ó ń sọ ní ìsín pé òun ti dàgbà kí òṣèlè máa fojú orí kọ ẹjọ́ ọmọ ọdún pẹ̀lú lónìí torí ọlọ́run náà ń bá sọ̀rọ̀ káyé lè tẹ̀síwájú ju ohun tó gbé dání lọ ó tutọ́ sókè fojú gbà ó bùyà kudi ìyá ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ìyá ẹ̀ dẹ̀ sùn ẹ̀kú olórí. ẹ wọ́n pè mí o. olórí. ẹjọ ẹjọ ah. ah, ẹgbẹnigbẹ sanlẹ mi ò kó yẹn jẹ ó bá ń wẹ pé fojú sínú fìlà mi ò kó ẹ jẹ ẹyin tèmi kí ló ń ṣe ẹṣẹ àpá báwo ni ah, èmi wà ọmọ ọ̀rọ̀ ẹmọ alábẹtẹ kò yé yẹn ẹ pílẹ ẹ olú ọmọ kí yẹn kí ló ṣẹlẹ̀ gangan ẹ èmi ò ṣàbúrò anybody mo dá dúró ni ẹ bá ń gbọ́ mo bọ́lá òun dúró lèmi bá wa ẹ kò yé ẹ kó máa rí bẹ́ẹ̀ lọ ẹ kó máa lo bẹ́ẹ̀ ẹ fílẹ̀ àwọn tèmi mo kẹ́yìn jẹjọ ẹ fílẹ̀ o. <laughs> kí gbogbo ayé lọ́lùfẹ́ wọn padà wọ́n tán pé yes a kò dédé àsìkò yìí Ojúmọ́ Ire amúlùdún lẹ́tọ̀ níbi tá a ti máa múnú yín dùn lọ́lọ́kọ̀ òjọ́ kan hmm. bẹ́ẹ̀ ni ọlọ́run ọlọ́kẹ́mi ọ̀dà lórúkọ tẹ̀mí AKC sixteen figure eight mbo tó ń prosper lójú amóhùnmáwòrán right. lẹ́yìn Ojúmọ́ Ire amúlùdún tọ̀sẹ̀ I better kẹsẹ̀ kí ni ẹ bá mi bá wọn wọ ìsọ̀ ẹ bá mi bá láyé ìsọ̀ gbogbo ẹ ń jọ ẹ ti mi ò láìkẹ́ mi ò kọ́ ẹ jẹ máa dẹ́ǹtì ojú ẹ kò yẹ ẹ kà lọ sókè ma nẹ ẹ á nẹ ẹ tí a sì ń